èmi mọ sọ díndín ẹja díndín èmi ò dímọ dín àìmí tí mò ń dín àlọ́ tọmọ ló fẹ́ yọṣẹ́. jọ́ọ̀lẹ̀ aláyé moscow bá mi imúníkà ni kò jẹ́ ká gbóòrò àṣẹ bí. no room for me o mọ́mọ́ o. àní sọ di iṣẹ́ bọ́lá mọ́ yín lọ́wọ́. ibi tá a wà yìí ibẹ̀ lọ sí fẹ́ ẹ̀pù ẹ̀ ó dẹ̀ máa wọn lówó wọn kì í like open place. ìjọ torí olóòwò. bàmí show me the way mo díjà láìmoore. you sure say if i show you the way you go follow the way you go try make your way the way. ìyá ló fún mi ní level òsì ló fún mi ní smartness. Rabba gangan ló fún mi ginger anywhere money dey na there me I dey. anywhere wey money dey na there me too dey dey. ẹ kọlà ẹ tún wá fine you are so cute Demi. wọ́n sọ pé ẹ ti ṣe transfer fún àwọn. ṣé moscow ti ń ṣe nọ́mbà padà ni lórí pé tó ti ń transact pẹ̀lú ẹ̀. torí anaye ẹ mọ̀ pé girigiri moscow pọ̀ o. a ní moscow. ah moscow. moscow ni ẹja díndín èmi ìka tó wọ seven. ó kì sí bẹ́ẹ̀. èmi ìka tó wọ seven tó complain tí mo tún padà wọ ten. bàbá bó ti dé sub náà ṣé ẹ fẹ́ máa bá mi rajà mọ́ ni. sàlàyé tọrọ kọ́bọ̀ tó ń fún ayẹyẹ ò jẹ́ kó mọ̀ kó wàá di iṣẹ́ yìí.